lẹ́yìn tí ọba lu Benin ní ìpínlẹ̀ Ẹdó tó wáá da awuyewuye ńlá sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó nígbà tó ṣàbẹ̀wò sí gómìnà Babájídé Sanwó-Olú ní ilé ìjọba ìpínlẹ̀ Èkó tó jẹ́ kó di mọ̀ wípé àwọn ará Benin ló ní ìlú Èkó ìyẹn pé àwọn làwọn tẹ ìlú Èkó dó àti pé gbogbo ọmọ Yorùbá tó wà lÉkòó tẹ́nàntì àwọn Benin làwọn jẹ́ tí kò sí ọba ńlá ilẹ̀ Yorùbá kan àti àwọn àgbàlẹ̀ Yorùbá kankan tó fèsì níṣẹ́ ni gbajúmọ̀ olórí àpapọ̀ àwọn ẹgbẹ́ tó ń jìjàgbara fómìnira ilẹ̀ yorùbá ni ọ̀jọ̀gbọ́n bánjí akíntóyè tó jẹ́ àgbà ọ̀jọ̀gbọ́n nínú ìtàn ìlú mà ti fún ọba àlùbìnrin lésì o tí bàbá náà sì tún ìtàn pa fún ọba àlùbìnrin láti jẹ́ kó mọ̀ wípé yorùbá ló ní ìlú èkó àti wípé ìlú benin tí ọba benin gan wà àwọn ọmọ yorùbá ìlú mà ní ibẹ̀ o nínú ìtàn tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó pa fún ọba Benin láti fòpin sí awuyewuye lórí ọ̀rọ̀ pé ta ló ní Èkó láàrin Benin àti ìlú Èkó ìní gbajúmọ̀ ọ̀jọ̀gbọ́n nù tàn yìí ìlú máa ti ṣí ìtàn làwẹ́láwẹ́ tó sì jẹ́ kó di mọ̀ pé àgbà kò gbọ́dọ̀ wà lọ́jà kó rí ọmọ tuntun wá wọ̀ ǹjẹ́ ta ló lè kó lóòótọ́ nínú ìtàn tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó pa ìlú ti jẹ́ kó di mímọ̀ o wípé àwọn Àwórì ìlú tẹ ìlú Èkódò ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bíi ọdún bíi ẹgbẹ̀rún ọdún mẹ́jọ sẹ́yìn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ni ọmọọba kan láti ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ orísun gbogbo ọmọ Yorùbá ìlú wa tẹ ìlú Èkódò àti pé ibi tó tẹ Èkódò sí ni wọ́n ń pè ní Èkó àbí Oko tàbí Èkó èyí tí wọ́n ń pè ìlú Èkó dàsìkò yìí nígbà ọmọọba láti ìlú iléfẹ̀ tó wá tẹ ìlú èkódó yìí tó tẹ èkódó tí èkó sì ti ń dàgbà ẹni wọ́n mà ní ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní ọ̀ọ́ni iléfẹ̀ ìgbà náà inú mà bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe láti jẹ́ kí ilẹ̀ yorùbá kó gbèrò kó gbèrò káàkiri ilẹ̀ yorùbá sí ìyún Odùduwà tó jẹ́ baba ńlá àran yorùbá ṣùgbọ́n lójijì òní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní àwọn aráàlú Benin wọ́n ránṣẹ́ sí Odùduwà nígbà náà wípé bó ṣe ṣètò tí gbogbo ìjọba ilẹ̀ Yorùbá tó ń gbìlù sí ìyàn pé tilẹ̀ Yorùbá ń tóbi káàkiri sí kó wá ran àwọn náà lọ́wọ́ ní ìlú Benin nítorí pé àwọn ò olórí bẹ́ẹ̀ ni ìjà àti èdè àìyedè ò ń ṣẹlẹ̀ sí àwọn láàrin àwọn èyí ni ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní Odùduwà ó fi rán ọmọ bíbí inú ẹ̀ tó jẹ́ jagunjagun ìyẹn Ọ̀rànmíyàn lọ sí ìlú Benin láti lọ bá àwọn aráàlú Benin láti lọ bá wọn parí àwọn wàhálà tó wà láàrin wọn kó sì dá àlàáfíà padà síbẹ̀ nígbà tí Ọ̀rànmíyàn tó dé ìlú Benin gẹ́gẹ́ bí Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ṣe sọ ó ló jagun ó bá àwọn ọ̀tá ìlú Benin jà ó sì parí gbogbo ìjà tó wà ńbẹ̀ kódà lásìkò tí Ọ̀rànmíyàn wà ńbẹ̀ Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ni ó fún ọmọ ìlú Benin kan lóyún oyún tí wọ́n sì fi tí Ọ̀rànmíyàn fún ọmọ Benin ni ló fi bí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Ewuare nígbà tó yá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ni àwọn ará Benin ní kí Ọ̀rànmíyàn kó wá di ọba àwọn àkọ́kọ́ ṣùgbọ́n tó l'Ọ̀rànmíyàn yarí pé òun kì í ṣọmọ Benin bàbá òun Odùduwà ló rùn àti wípé kí wọ́n wá ọba láàrin ara wọn ẹni tí yóò jẹ́ ọmọ ọba Benin èyí gan ni ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè láwọn ará Benin fi panupọ̀ pé níwọ̀n ìgbà tó jẹ́ pé Odùduwà fẹ́ ọmọ àwọn tó sì bí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Ewuare káwọn kúkú fi ọmọkùnrin náà káwọn fi ṣe ọba àkọ́kọ́ ní ìlú Benin ọmọ Odùduwà ìyẹn Ìwúrè ìní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ló jẹ ọba àkọ́kọ́ ní ìlú Benin ó ń ṣe ní bàbá ńlá gbogbo ọba tó ti ń jẹ ní ìlú Benin dé orí ọba Ìwúrè tó wá ń pa ìtàn ní ìlú Èkó yìí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní fún ìdí èyí Yorùbá gan ni bàbá ńlá àwọn Benin ìyàn pé Yorùbá gan ló ní Benin tàbá ní káwọ ìtàn ǹjẹ́ kí wàá ló dé táwọn ará Benin tàbí fún wa máa sọ pé àwọn làwọn ní Èkó ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ni nígbà tó yá tí ìlú Èkó gbèrò sí i àsìkò náà ni ìlú Benin náà gbèrò sí i nítorí pé àwọn náà sún méjì omi táwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n sì ń wọ́nà bí wọn yóò ṣe wá máa ṣòwò nítorí pé ọkọ̀ ojú omi ni wọ́n fi ń rìn kiri ńgbà náà kò tí ì sí ẹ̀rọ̀ǹpilẹ̀nì ìyẹn ọkọ̀ ojú òfurufú ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ni àsìkò yìí ìní orogún bẹ̀rẹ̀ láàrin ìlú Èkó àti ìlú Benin láti máa jà lórí ẹni tí àwọn òyìnbó yóò wá bá ṣe òwò lọ́dọ̀ wọn nígbà tó yá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ní àwọn Bìní wọn ń wọ ọ̀nà bí wọn yóò ṣe gbógun ti ìlú Èkó ṣùgbọ́n tí wọn kò rọ́nà lọ ṣùgbọ́n lójijì iná ní àwọn ọmọ ọba méjì kan ìyẹn àwọn ọmọ Àwórì méjì kan ni wọ́n máa bẹ̀rẹ̀ ìjà lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ń bẹ̀rẹ̀ ìjà lórí àkóso Èkó iná ní ọba Bìní inú lọ ṣàtìlẹ́yìn fún ọ̀kan lára àwọn ọmọ ọba náà tó ń jẹ́ Àṣìpa láti lè borí nígbà tí àṣepa àti ọmọ ayé èyí tí wọ́n jọ ń jà táwọn benin ṣàtìlẹ́yìn fún ènìwọ́n mà làṣepa mà lọ sí ọ̀dọ̀ bàálù benin láti lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àtìlẹ́yìn ẹ̀ àti láti kéde wípé láti àsìkò náà lọ òun sọ rẹ̀ di ọmọ ọba ìlú benin ìyẹn pé ọba benin ni bàbá òun báyìí ni àṣepa padà kú lọ́dọ̀ ọba benin lẹ́yìn tó ti pè ní bàbá òun tó sì padà wọ èkó táwọn jagunjagun tí ọba Benin tó kò tẹ̀lé àṣepa tó sì fi ṣẹ́gun ọmọ yẹ́ èyí tó jẹ́ kí àṣepa kó di ọba ìlú Èkó ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó ń tún ìtàn ipa yìí ó wá jẹ́ kó dìímọ̀ wípé gbàrà tí àṣepa di ọba ìlú Èkó pẹ̀lú àtìlẹyìn ọba Benin inú ti di pé àwọn Benin ń pe ọba Èkó ní ọmọ àwọn nígbà tó ti jọ pé ó ti lọ kéde wípé ọba ìlú Benin ni bàbá òun ṣùgbọ́n tọ̀nilẹ́yìn eléyìí àwọn Yorùbá padà gba ìjọba padà àti wípé yorùbá inú ìṣèjọba èkó látìgbà náà ọ̀yọ̀bọ̀ bàǹjà Akíntóyè wá béèrè pé téèyàn bá tiẹ̀ fẹ́ fi làákàyè gbé àṣìpa tó lọ pe ara ẹ̀ lọ́mọọba Benin yìí ṣóun ní ọba àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ ni àti wípé béèyàn bá kàn lọ fẹnu pé ẹnìkan ní bàbá òun ṣóun ló jẹ́ pé ẹni náà ló bí ni ó ní eléyìí ló fẹ́ jẹ́ káwọn ará Benin máa sọ pé àwọn ni bàbá ọba àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó ní kò rí bẹ́ẹ̀ o ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wá fọgbọ́n sọ̀rọ̀ sí gómìnà ṣe gómìnà babájídé sanwóolu ó ní gẹ́gẹ́ bí gómìnà olóòtú ó jẹ́ nǹkan àbànújẹ́ wípé kò mọ ìtàn ibi tó ń darí ó ló jẹ́ kàyéfì pé ọba benin wá yẹ̀yẹ́ ìlú tó ń darí lábẹ́ ó wá pé òun gan fúnra ẹ̀ ní tẹ́nàntì òun ṣùgbọ́n gómìnà ń bú sẹ́rìn kò sì lè pa ìtàn ní ìlú tí ó ń ṣàkóso ní báyìí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ó ti tún ìtàpá fún ọba benin ìtàn tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó jẹ́ ọ̀jọ̀gbọ́n náà tán tó sì pa ìlà múwáyé o bẹ́ẹ̀ ni bàbá náà ló ti ṣe ọ̀rọ̀ ọ̀hún ní àgbà kì í wà lọ́jà kò rí ọmọ tuntun wọ̀ bẹ́ẹ̀ ló pa àwọn èèyàn kan sára sí pé àgbà dáadáa ni bàbá náà àti pé pẹ̀lú báwọn àgbà ilẹ̀ Yorùbá pàápàá àwọn ọba bí wọ́n ṣe lè sọ̀rọ̀ ó jẹ́ nǹkan ìwúrí pé ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ó dìde ó sì fèsì ó sì tún ìtàpá fáwọn yàrá Benin láti jẹ́ ká mọ̀ pé kì í ṣe pé àwọn kọ́ ló ní Èkó nìkan Yorùbá gan-an ló ní ìlú Benin àti wípé ọba Benin àsìkò yìí ọmọ Yorùbá ni ọmọ Odùduwà ọmọ Ọ̀rànmíyàn sì ni bàbá ńlá bàbá ẹ̀ tó kọ́kọ́ jẹ́ ọba ìlú